Hi everyone, I welcome every one of you into this YouTube channel. Thanks for subscribing into our YouTube channel. If you are here to subscribe, kindly subscribe and don't forget to click on the notification button in order to receive a notification when we upload a new video. Thank you. ẹsùn tí àyẹ sọ̀rọ̀ ẹ jẹ́ kó súnmọ́lé ẹ jẹ́ kí gbé wọn àpẹ́ ah, mi mo ní láìfù ni. Ah ó ah, ah, àti wọn bẹ ṣe ṣe ṣe ṣe wọn bẹ tẹ́lẹ̀ mo ń bọ̀ ẹ dúró bá ṣe ń rìn yẹn àti olóhùn kan sọ̀rọ̀ kan àní ṣé wọ́n rìn báyìí tẹ́lẹ̀. rárá wọn kàn ti ń gbìyànjú àti dúró ni wọn ò tí ì máa rìn báyìí tẹ́lẹ̀. wọn rìn báyìí tẹ́lẹ̀. wọn rìn báyìí tẹ́lẹ̀. wọn rìn báyìí tẹ́lẹ̀. ó yá eléyìí máa lágbára o. Ah, <laughs> Ah! Ah! máa ń bá wọn yẹsẹ ẹ ah! eh, irọ́ ẹ má ti bá wọ́n wọ́n wọ́n rìn ilẹ̀kùn lọ́wọ́ eh, eh. Ah, ah. what this is wonderful ẹ dúró kò yé mi o màmá àbí ṣé màmá àbí wow ẹ lọ gbé lẹ́tà kí ló ṣe wá ọmọ yìí báyìí wáò ìwọ Ọlọ́run ìwọ Ọlọ́run ẹsùn wáò wáò mọ̀mọ́ ẹ kíra pé ọlọ́run ti ń ṣèyanu ọlọ́run ti ń ṣèyanu sẹ́rí sẹ́rí màmá gan nígbàgbọ́ ọlọ́run màmá gan nígbàgbọ́ bíbélì gan sọ ó ní bí wọ́n bá fẹ́ béèrè okòwò ó ní béèrè pẹ̀lú ìgbàgbọ́ pé o ti rí ìgbà so àṣírí ẹyẹ wo bí gbogbo yẹn máa gbọ́ o tí àdúrà rẹ ò bá gbà ó wà nínú ìgbàgbọ́ rẹ ọ̀pọ̀lọpọ̀ wa ń gbàdúrà nígbàgbọ́ mọ̀mọ́ ìgbàgbọ́ lélẹ́yìn náà ok ẹ mélòó làwọn afàdé ìyàwó ti gbàdúrà láti àná ẹ mélòó ló pray wọ́n pray lóru wọ́n pray láàárọ̀ yìí ẹ̀ẹ̀mejì láàárọ̀ ẹ ṣe fídíò làwọn àfàdé ọ̀jà kó church ti pray now ògo ni fọlọ́ ẹ bá ń lò ẹ bá ń lò tẹ̀ ń ẹ bá ń lò tẹ̀ ń now ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ yìí àǹtí Rónkẹ́ wá sẹ́gbẹ̀ mọ̀mọ́ ẹ̀ẹ́dẹ̀ tó ń sọ nǹkan kan ní lọ́sàn-án ẹ sọ̀rọ̀ nípa BP ẹ sọ fún àwọn èèyàn ẹ̀yin lẹ sọ lọ́sàn-án yìí ẹ ṣe o mm, gbogbo ẹ sáré sọ yàtọ̀ tó káwọn èèyàn. ó jọ mí lójú ó yà mí eh, eh. lẹ́nu ohun tí Ọlọ́run ṣe nígbà tó di láàárọ̀ yìí tá a bp mama, nígbà tó di láàárọ̀ yìí tẹ máa wo bp màmá àti sugar level ó jọ mí lójú nǹkan tá a rí sugar level tó wà ní two forty two tẹ́lẹ̀ nígbà tá a máa wò ó láàárọ̀ yìí ó wà ní one one six. ẹ dúró èmi ò tiẹ̀ mọ sugar level náà ṣùgbọ́n yín tán mi kẹ́ one one six sugar level tó wà ní. two forty two two forty two. ẹ jọ ẹ̀yin nurse tẹ wà lọ́nláìn ẹ̀yin dókítà ẹ̀yin kíárà. Eh, eh, tí bp bá wà ní two forty eh, tí sugar level bá wà ní two forty two two forty two ẹgbẹ́ mm. kí ló túmọ̀ sí èmi ò mọ ẹ mọ́ ẹ má bínú wọ́n wá ní wọ́n wá jẹ́ẹ̀kì ẹ̀ láàárọ̀ yìí àbá one one six wọ́n láwọn bá one one six lẹ́lẹ́lẹ́ tó túmọ̀ sí pé kí ni ah, ah, wọ́n ní àbẹ̀ṣẹlẹ̀ kò tiẹ̀ yé mi pé ó ti lò ó bí miracle yẹn ṣe ṣẹlẹ̀ kò yé mi rárá. this is wonderful. ẹ bp wọn nǹkan tá a gbé kúrò lẹ́kọ̀ọ́ is one seventy five but ìgbà tá a wò láàárọ̀ yìí one thirty four ẹ̀mí mímọ́ o ògo ni fún Kristi lókè ọ̀run ẹ tún wá wò èmi ò tí èyí tẹ́ ẹ tún gbé wọn lápá èmi ò tí ẹ tí ì rí yẹn ẹ̀yin lẹ́yìn sọ fún mi pé ẹ tún gbé màmá lápá wọ́n ti ń fi ẹsẹ̀ méjèèjì ṣe wà ní mò ń sọ pé màmá eléyìí máa rìn lórúkọ Jésù. iṣẹ́ ìyanu màmá ẹ lajú sáà ọlọ́run ti ń ṣe ní àgbàlá Gabriel ti pẹ́ ọlọ́run kàn fẹ́ fi eléyìí hàn gbogbo ayé pé ó ń ṣẹlẹ̀ ń kọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ṣẹlẹ̀ tí mélòó la fẹ́ gbé sẹ́ra ẹ̀fẹ́ mélòó ṣé ṣẹ́ntán ní ò lè bímọ ni ṣẹ́ntán tó bí òkú ọmọ lẹ́ẹ̀mejì tó sọ pẹ́sàn lẹ́ẹ̀mejì tí dókítà ní kò gbọdọ̀ lóyún báyìí mo ní lọ lóyún ó ní dádì dókítà ni mo ní dókítà nìyẹn olúwa sọ fún mi pé lọ lóyún ó dẹ̀ lọ lóyún chọ́ọ̀chì wa ló bímọ sí sà ọmọ tí wà ń ṣe primary kí ló wà báyìí primary two àbí nǹkan ló wà báyìí ògo ni fún Jésù àbí Ọlọ́run galáyé mọ̀mọ́ mọ̀mọ́ ìbejì Olúwa dára sí mi ah, gbogbo ẹni tó lè sàmí iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ láyé ẹ̀ ẹ jẹ́ n pray fún àwọn àyànmọ́ àwọn àyànmọ́ one million torí àwọn èèyàn wo program yẹn gan program alẹ́ àná ah, ó sáré gan lẹ́nu àárọ̀ yìí bí abi three hundred thousand yìí tiẹ̀ mọ̀ wọ́n ìwọ ni ó sàmì o iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ látòrí ẹ̀ ẹni tó fẹ́ kọ́ bẹ̀rẹ̀ látòrí òun ni kò sọ ẹ̀ka bá ń bọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí mà ẹ jẹ́ ìran àṣẹ látọ̀dọ̀ ẹ̀yin mama. Mama, yìí ni ó sàmì torí gbogbo gbàtà bá ti fọwọ́ kàn yín iṣẹ́ ìyanu á bẹ̀rẹ̀ sí ní ṣe màmá mo gbàdúrà fún yín iṣẹ́ tí olúwa bẹ̀rẹ̀ yóò parí ẹ̀. Ah, iṣẹ́ tí olúwa bẹ̀rẹ̀ láyé yìí mo ní yóò parí ẹ̀. gbogbo ẹ̀yin tí ẹ wá lè sàmí online jákèjádò àgbáyé from everywhere you watch from from every part of the world hmm. mo gbàdúrà fún yín ohun tí ọ̀tá ti lérò bó sọ bẹ́ẹ̀ náà lánàá mo ní ìpinnu ọ̀tá ohun tí ọ̀tá ti lérò lórí yín ẹ̀sà mi kò ní ṣẹ. àmín Jésù kò ní ṣẹ kò ní ṣẹ kò ní ṣẹ ẹja kọrin èlé ṣẹ ó èlé ṣẹ èrò tọ́ta gbà lórí mi èlé ṣẹ torí pé mo ti ní Jésù lólúwa èlé ṣẹ. mi ìmọ̀gun tí wọ́n gbé lé bàbá tó ti jáde mi ìmọ̀gun tí wọ́n gbé lé ìyá tó ti jáde abiyamọ kan wà ń bẹ̀ ọmọ mẹ́rin ló wà lọ́dún ẹ̀ mi ìmọ̀ogun tí wọ́n ti gbé láti fámìlì tó ti lọ lọ́kọ mi ìmọ̀ogun tí wọ́n ń gbé tì ọ́ lẹ́nu iṣẹ́ mi ìmọ̀ogun tí wọ́n ń gbé tì ọ́ níbi tó ń gbé mi ìmìtọ́ ń gbé tì ọ́ nílé àná nílé ìyá ọkọ nílé ìyá ìyàwó mi ìmọ̀ogun tí wọ́n ń gbé tì ọ́ níbi tó ti ń tajà mo gbàdúrà bí olúwa ti wà tí ẹ̀mí ẹ̀ wà àkọ́pẹ́ ológun lolówó olúwa sì ní orúkọ rẹ̀ gbogbo ogun yòówù tó wù kan lè gbé tì ọ́ lórúkọ Jésù ó máa borí ogun. ẹ jẹ́ n parí ẹ̀ báyìí Isaiah forty thirty one. Isaiah forty thirty one ó ní ṣùgbọ́n àwọn tí ó dúró de olúwa ó ní wọ́n dàbí àwọn tí ó dúró de olúwa a ó tún agbára wọn ṣe ó ní wọ́n fìyẹ́ gòkè bí ìdì wọ́n sáré kì yóò rẹ̀ wọ́n wọ́n rìn àárẹ̀ kì yóò mú wọn kí mo fẹ́ sọ fún wọn ni pé ìdúró tó dúró yẹn dá o ẹ wo ìdúró mọ̀mọ́ ó dẹ̀ mú ire wá fún wọn Mama, tán máa fẹ́ ṣe nǹkan tó ẹ kàn fẹ́ ṣe abogun àbó oògùn láti fi lówó sàn sí ní ṣe. ṣe gbogbo tí mò ń gbọ́ lẹ́nu màmá yìí ó dájú pé ni wọ́n dúró tì ní tó ń ṣẹlẹ̀ sí ni wọ́n ń pè ní ògo ọjọ́ so ẹni bá ti dúró yóò rí ire ṣùgbọ́n ẹni tó bá kánjú yóò kánjú kú ẹni bá kánjú ẹ̀mí ẹ̀ ò lè gùn ẹni bá kánjú yóò nàjà wàràwàrà ẹni bá kánjú yóò bọ̀ sọ́wọ́ ayé ẹni bá kánjú yóò fi ọwọ́ rẹ̀ yóò fi ọwọ́ rẹ̀ fa ohun tí ọwọ́ rẹ̀ ò tí ì tó yóò fi ọwọ́ rẹ̀ fa wàhálà mo gbàdúrà gbogbo ẹni tó ń wò wá pátá ohun rere tẹ́ ẹ ní lọ́kàn láti ṣe ẹ̀mí mímọ́ kò sọ ọ́ di ṣíṣe. àmín jésù. lovers all over the world ẹ kúrò lẹ níbi tẹ̀ tí ń wò wá ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìdájí ẹ kú ìyálẹ̀ ta we want to appreciate each and every one that we are so grateful for what we have been doing for this family mama Ìbejì wọn yìí sọmọ aráyé lè máa o wọn jẹ ń gbọmọ aráyé lè mọ aráyé wò ló le tó bá lè kó lọ lè sọ́dọ̀ ara wọn ìyá àbèjì olúwa dùn mí nínú ìyá àbèjì olúwa dára sí mi ìyá àbèjì olúwa ṣe mí lógo ìyá àbèjì olúwa dá mi lọ́lá ìyá àbèjì olúwa pa mí lẹ́rìn ìyá àbèjì olúwa dáhùn àdúrà mi ìyá àbèjì ọmọ tó ń sọ lọ́wọ́ àbí bó wà ìyá àbèjì ológo 5G ìyá àbejì ológo worldwide ìyá àbejì káàkiri ẹ wo ṣe mọ́tàn yìí àwọn kan tó mo gba ọlọ́run gbọ́ anybody ò sọ fún mi èmi kàn ró ni o ẹ̀mí mi sọ pé bó lẹ́yìn tó ń ṣẹlẹ̀ àwọn kan gbọ́n mọ́ lọ US. abẹ́ẹ̀ lọ mọ̀mọ́. ṣé sẹ́ẹ̀lì amẹ́ríkà sẹ́ẹ̀lì london ọ̀rọ̀ mi gba kiri kan ọ̀rọ̀ mọ̀mọ́ bẹ ti gba london ní nàìjíríà yìí o ọ̀rọ̀ mọ̀mọ́ gba london ọ̀rọ̀ tèmi kan gba us báyìí ọ̀rọ̀ mi gba ọ̀rọ̀ mọ̀mọ́ gba london ọ̀rọ̀ wọn gba london báyìí ògo ni fọlọ́n lókè ọ̀rọ̀ ohun tí olúwa ti ṣe kì í ṣèyàn ló ṣe ọlọ́run ló ṣe léyìí olúwa ló ṣe yìí o ènìyàn kọ́ olúwa ló ṣe yìí o ènìyàn kọ́ olúwa ló ṣe yìí o ènìyàn kọ́ o ee tó bá ṣe ènìyàn á ti ṣìrègùn zabadébédà tó bá ṣe ènìyàn á ti ṣìrègùn amen dada. ẹ jáwó kí ni wọ́n ń ṣe lọ́wọ́ màmá ẹ kàn juwọ́ sáwọn yẹn báyìí ẹ má ìṣòro ẹ kàn juwọ́ báyìí ẹni wọ́n ṣe é o ó yá ó yá máa bọ̀ ẹ jáwó kí ni wọ́n ń ṣe o ẹ kú àdúró tí o kí ló ń ṣẹlẹ̀ báyìí ṣẹlẹ̀ ò tí ì parí ni wáá o wọ́n ti gbélẹ̀kùn dé bọ̀dá mọ̀ ń bọ̀ nà wọ́n ti gbélẹ̀ ẹ kò sẹ́ o wọ́n ti gbélẹ̀kùn dé wọ́n ti that's very good ẹ káàsán lé o ṣé o sí abẹ́jì ńlé ni ẹ káàsán ṣé mọ̀mọ́ ti sùn. ẹ máa bọ̀ mo wà ní kíṣìn. mọ̀mọ́ ti sùn. ẹ máa bọ̀ mo wà ní kíṣìn. ṣé kíṣìn lẹ wà ṣé kíṣìn ẹ kíṣìn lẹ ó dà ń bọ̀. now eléyìí náà ẹ bi tó fẹ́yìn wọ́n ti dá búlọ́ọ̀kù fẹ́yìn oní táìsì ń kó bọ̀ wọ́n ló dọ̀pù yẹn pọ́n gbòòrò àti sanwó táìsì ní àárọ̀ yìí lẹ́nu alẹ́ àná sí àárọ̀ yìí ìgbà tí mo sì láàárọ̀ yìí tí mo jí gbogbo tí àwọn èèyàn ti dájọ was about one point one ninety ìyẹn láàárọ̀ yìí one million one hundred ninety thousand yes lánàá a sì ń sọ̀rọ̀ three hundred thousand èmi mi ní ẹja máa lọ ọlọ́run dẹ̀ ṣe àwọn yẹ́rìí dé hallelujah dada òkú ni fọlọ́n lókè ọ̀run we are very transparent ṣé wọ́n á sọ pé three hundred tẹ dáná lẹ dání ọlọ́run ní bà omi tí màá mu ò ní sàn mi ibi màá dé màá débẹ̀ mi ò ní jó ògùn olóògùn mọ́ ògùn mi lẹ́nu alẹ́ àná sí àárọ̀ yìí àwọn roughly one point one ninety adẹ̀bẹ̀rẹ̀ sí ní distribute owó oní pẹ́ǹtì àti fún lówó and after i send owó sí wọn kan já búlọ́ọ̀kù ìfún wọn wọ́n dẹ̀ ṣe o wọ́n dẹ̀ ti já sọ́n pẹ́ńtà ò tí ì bá kó pẹ́ǹtì dé ni ó yẹ kán ti bá kó pẹ́ǹtì dé àwọn náà ní hold up máwọn lọ́nà onítáìsì náà àti kò fún so ọ̀rọ̀ fẹ́ǹsì àti ilẹ̀ ó ti yanjú báyìí ọ̀rọ̀ táìsì ti yanjú ọ̀rọ̀ fẹ́ǹsì àti ilẹ̀ wíwọ́ ó ti yanjú gbogbo èyí tẹ̀ ń pè mí pé dádì ẹ̀wọ́n lọ́nà bo ni mọ́mọ́ gbàgbókè màmá tiẹ̀ ti ń rìn débi pé wọn ò tiẹ̀ wá rìn dáadáa ìṣẹ́jú àtà mi dá mi lọ́la ta ló ní mọ̀mọ́ ò ní rìn ìwọ ló ò ní rìn ẹni bá ní wọn ò ní rìn iye lè máa rìn iye lè tẹ ò mọ ṣọ́ọ̀ṣì tó wà ní àgbàlá Gabriel òkèrò yín ayọ̀ tó ò tí ì gbọ́ ni àgbàlá Gabriel wà á ti máa gbọ́ wà á ti máa gbọ́ olúwadà àgbàlá Gabriel ni Ọlọ́run ni kì í ṣe èèyàn májẹ̀mú ìpè tó dúró ni wọ́n ti ń bọ̀ kí náà kó bọ̀ ṣé táìsì ni àti mi ìtàn kó bọ̀ mọ́tò kan ní bọ̀ lọ́kàn yìí bóyá táìsì ni táìsì máa jẹ ìròyìn táìsì ni now fẹ́ǹsì ti yanjú fẹ́ǹsì ti yanjú àti kó wọn táìsì wọn péǹtì náà ó ti yanjú bọ́ọ̀ ló kù bọ́ọ̀ ló kù ṣé táìsì náà ni ó ní táìsì ni táìsì ni kí wàá lẹ́sẹ̀ wá pẹ́ tó bá wọn kí kí wàá ní kí ní kí n kàrà mọ̀ kí n ṣe mú mo ẹ̀wẹ̀ má orúkọ fẹ́ lù wá alàgbà mi ń bọ̀ wá kí mi nù ó jẹ èèyàn bóòlù ẹ rà nù. ọ̀yá kọ́ máa já fún wa táìsì rẹ̀ ẹ sílẹ̀kùn ẹ táwọn èèyàn rí táìsì wọn wá já wọ́n bá ti sẹ́ǹdì owó ẹ tètè lọ já nǹkan ní ẹja mọ̀ọ́mọ́ dáwọ́ olówó dúró sọ́wọ́ jìbìtì náà ń perú ẹ̀ ó yá sílẹ̀kùn ó yá ó yá sílẹ̀kùn sọ́n pẹ́ńtà ti ń bọ̀ a ní káwọn náà wá já pẹ́ǹtì àwọn náà ní yóò dọ̀ wò pẹ́ǹtì ẹ̀ táìsì rẹ̀ bìbà ó ti rí báwọn ilé ti parí ó yá máa bọ̀ ilé ti parí màmá ó yá ẹ máa bá wa kó táìsì wọlé kẹ máa kó wọlé ó gbóni fún Jésù lókè ọ̀run kódà bọ́ báyìí màmá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wọ́n tíráì fún yín gan. mo dúpẹ́ o mo dúpẹ́ lórí ẹ gbogbo ẹ̀yin èèyàn mi o ẹ ṣé gan o ẹ ṣeun o mo dúpẹ́ ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ mo dúpẹ́ ibi tẹ́ ẹ bá dé mo dúpẹ́ ibi tẹ́ ẹ fún lọ lórúkọ jésù ọlọ́run á pẹ̀lú yín jésù ọlọ́run kò ní fi yín jésù ògùn ẹ máa gbọ́ ẹ máa sàmì àmín jésù àmín jésù àmín jésù àmín àmín jésù àmín jésù àmín àmín ní gbogbo ìgbà ní dídá bíbọ̀ wa àfẹ́fẹ́ àánú ọlọ́run yóò mọ̀ fẹ́ lù wá. ẹ jẹ́ akọrin kan fún ìyá yìí ẹ bó fẹsẹ̀ ní sàdúrà irú orin wo lẹ́ka fún wọn. ìyá àdúrà wa òye ìyá àdúrà wa òye a sàkì àwọn tó ń tẹ̀lé wa. ìyá àdúrà wa òye ìyá àdúrà wa òye ẹ̀ tẹ̀ mọ́rin bẹ́ẹ̀ ni ìyá àdúrà wa wọ́n lè kó yín lọ sí ibà yìí. ìyá àdúrà wa òye. Eh. ìyá àdúrà wa. ẹ ó kó wa jẹ pẹ́ o. ìyá àdúrà wa. lálà ń pè ní ìyá àdúrà. màmá méjì bí àdúrà torí ọ̀rọ̀ wọn bí àdúrà bí àdúrà yìí màmá sẹ́dà ṣọ́ọ̀ṣì lẹ̀ ẹ̀yin hmm? gángan hmm? ti di ṣọ́ọ̀ṣì tó ti ń dàn kan báyìí màmá ìpè ń bẹ lórí yín torí ọlọ́run ọlọ́run ìpè wà lórí mọ̀mọ́ torí àti dáhùn ìpè gan kan tó ń ṣẹlẹ̀ ṣé ẹ gbọ́ rí pé pè wá lórí wọn ṣé ẹ gbọ́ rí ọlọ́run ẹ jẹ́ pàwàdà tì ọlọ́run. mo gbọ́ rí in the sense of gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi ajá mm. kó yé mi pé torí ìpè ni gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi eh, eh. wọ́n nítorí pé wọ́n pe ìyá mi ìyá mi ò dáhùn mm-hmm. òun ni eh, ẹ̀mí wọ́n ní lòun ṣe wò wọ́n níran tóun ṣe jẹ́ kí ayé ṣe wọ́n bọ́ ṣe ṣe wọ́n ní mm-hmm. pé èmi ọmọ náà tún wá fẹ́ ìfẹ́ tó ń lo ọ̀run pé màmá màmá dẹ̀ máa jẹ́ṣẹ́ ìpè now God bless you ẹ̀rà ànúgbà ẹ̀ ní jábọ́ màmá wà ń bí táìsì ni wọ́n ń já wọlé o ti tán kíra ló tún kù wọ́n ń já táìsì lọ́hán mò ń bọ̀ màmá so wọ́n ń já táìsì then pẹ́ǹtì wọ́n ti àti kó fún ọ láàrún kálukú ẹ̀yà gbowó ẹ̀ lọ já nǹkan ni ẹ̀ já so wo kó parọ́ òní o débi tó dé ìyẹn tó tún fún àrìn ayé ẹlẹ́ni so jẹ́ olódodo bíbélì wípé níká níká six verse eight níká six verse eight ó ní a ti fi hàn ìwọ ọmọ ènìyàn a ti fi hàn ìwọ ọmọ ènìyàn ní tí ọlọ́run rẹ̀ ń fẹ́ lọ́wọ́ rẹ̀ tó ń béèrè lọ́wọ́ rẹ̀ ó ní bí kò ṣe kó o fẹ́ òtítọ́ fẹ́ àánú kó o sì rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú olúwa ọlọ́run rẹ̀ kí n tún sọ lẹ́ẹ̀kan sí míkà six verse eight míkà six verse eight ó ní a ti fi hàn ìwọ ọmọ ènìyàn ohun tí ọlọ́run rẹ̀ ń béèrè lọ́wọ́ rẹ̀ bí kò ṣe kó o fẹ́ òtítọ́ truth bí kò ṣe kó fẹ́ àánú mẹ́sì àti kó rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run rẹ sọ ọmọ ara àánú gbà. àmín jésù ó yá o àtútù délé ní ara àánú gbà àná gbọ́dọ̀ gbẹ̀bọ̀ o wọ́n náà ti wá ṣe sọ́fẹ̀ bọ̀ o láàárọ̀ sọ́fẹ̀ bọ̀ o ṣé wọ́n ti wá ṣe ṣé wọ́n ti wá ṣe ṣé bẹ́ǹtì ló ń bọ̀ yìí ṣe bá òre ṣe bá òre báwo rè báwo rè ok àwọn méjì náà ṣe sọ́bẹ̀ so ibi náà ti rómi rèé o wọ́n ti rí omi ń bí owó ló kú o so fẹ̀rọ fẹ́ǹsì yẹn ju àti dẹ́pọ́sìtì fẹ́ǹsì yẹn ju ṣé pẹ́ǹtì kan náà já yẹn máa bọ̀ pẹ́ǹtì ni wọ́n ń já yìí gbogbo wọn sáré wọlé lọ́wọ́ kan náà ẹ ti ń sọ mi ẹ ti ń sọ mi. ike ìṣòro kan wà. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ pẹ́ǹtì ni wọ́n ń já yìí thursday la máa ṣí léyìí thursday la máa ṣí ẹ kú iṣẹ́ o ókè ókè tá táìsì tó kù rèé bẹ́ẹ̀ntì rèé Ogawa, wa ẹ máa Ogawa. mi lóhùn. ọ̀gá wa ọ̀gá wa ọ̀gá wa ọ̀gá wa ọ̀gá wa ọ̀gá wa bàbá èèyàn wọn. ọ̀gá wa ọ̀gá wa ọ̀gá wa ló kó ó yẹ bá wa sí káwo bó ṣe ń lọ ṣé táìsì yòókù lélẹ̀ gbé wá báyìí ọmọ kámẹ́rà ìgbé wa bàbá ẹ kú iṣẹ́ o àwọn èèyàn ti rí yín káàkiri àgbáyé ẹ juwọ́ sí wọn bàbá <laughs> wọ́n juwọ́ sí wọn kí lorúkọ yín bàbá ẹ rírà yín lórí íńtánẹ́ẹ̀tì láàárọ̀ ọ̀la BBC ó gbé yín wọ́n ti ń gbé wọn báyìí pẹ́ǹtì ni wọ́n ń jà yìí pẹ́ǹtì ni wọ́n ń jà yìí mélòó pẹ́ǹtì ni wọ́n ń jà yìí pẹ́ǹtì ni wọ́n ń jà yìí ó ní wọ́n ń jà yìí very good very good very good kí wá ló tún kàn kí wá ló tún kí wá ló tún kàn kí wá ló kí wá ló tún kàn kí wá ló tún kàn kí wá ni ibi táìsì náà ti ń jà yìí ibi táìsì náà ti ń jà yìí kí wá ló tún kí wá ló tún kàn kí wá ló tún kàn kí wá ló tún ìwà ló tún kàn ẹgbẹ́ kí ló tún kàn báyìí kí ló tún kàn kí kí kí ló tún kàn péǹtì rèé kí ló tún kàn kí kí kí ló tún kàn táìsì rèé. báwo báwo báwo báwo ló kàn o ẹ jẹ́ pé báwo ní Monday one point four million olúwa iye ẹ wo ẹ ní jáàmù ẹ ní rí dààmú ẹ ti dìde fún màmá yìí ọ̀run máa dìde fún yín ẹ kò jọ mí lójú kì í ṣàkókò yín mélòó ẹ gbọ́ mélòó mélòó ẹ máa ń kà á mélòó mélòó ẹ kà á kó ṣe é kà sá ìlé kà á mọ́ ìlé kà á sáré èkó ni sáré Oǹdó ni ṣé Ìbàdàn bí ni ṣé Mọdákẹ́kẹ́ ni foundation ti ní ipa láyé àwọn pàápàá arúgbó ẹ̀mí mímọ́ yóò gbé sókè. ẹ wá wo wáì tí wọ́n dẹ̀ sí fi ń ṣe wáì táwọn ẹ̀ fi ń sọ̀bọ̀dì sí i ìdí ni pé bí wọ́n ṣe ń ṣe wọ́n rí bùkún ẹ̀ bí wọ́n ṣe ń ṣe kí ni o bí wọ́n ṣe ń ṣe sẹ́ni tẹ́lómi bá ń ṣe tí ò bá rí blessing rẹ̀ yóò ti dáwọ́ dúró so ìbùkún yẹn ò ní dáwọ́ dúró àmín jésù ẹ bá wọn sàmì kò ní dáwọ́ dúró àmín jésù àánú ìbùkún ìgbéga kò ní dáwọ́ dúró àmín jésù àánú yóò sọ̀ lórí wa àmín jésù olúwa wa àmín wọ́n ti já plate wọ́n ti já táìsì so ìgbà tí a tún sẹ́ndowó sáwọn yẹn láàárọ̀ yìí nígbà tá a tún rí bí ọ̀sán yìí bí two fifty nǹkan kan tún ti wọlé so wọ́n lọ eh, táìsì tán lọ já yìí that was about five twenty then àti deposit the fence eh, ìyẹn eléba mú quotation fence yẹn seven kí ló kọ sílẹ̀ kan seven àti fence àti floor àti floor torí wọ́n wọ́ floor yìí ó máa dán gidi gan ó máa ṣe dáadáa then ibi báyìí màmá ó rìn màmá máa rìn sẹ́rìn tá a fẹ́ ṣe yìí a fẹ́ ṣe fún àwọn ọmọdé ní ó máa yọ̀ lórí ẹ̀ mọ̀mọ́ kọ́ la fẹ́ bá ṣe kínní ẹ̀ wíìchìá o mọ̀mọ́ o mọ̀mọ́ eléyìí orin gbọ́ mi wú ẹnu mi mọ̀mọ́ eléyìí máa ṣe kínní she will walk in the name of Jesus bẹ́ẹ̀ ni ogun rẹ̀ ṣe máa ṣẹ́ obìnrin tó tẹjú mọ́ mi obìnrin kan tẹjú mọ́ mi pé ah, pásítọ̀ wo lélẹ̀ jẹ́ n pray fún ọ àdúrà ni ó jẹ́ n gbà fún ọ ogun rẹ máa ṣẹ́ ogun tí wọ́n gán rò pé ọ oh, eh, kò lè ṣẹ́ mú kínní tá à ń sọ fún ọ bẹ́ẹ̀ ta ló sọ fún ọ bẹ́ẹ̀ ta ló ta lẹni tó sọ fún ọ pé ogun yẹn ò lè ṣẹ ta ní òkè wọn ti ṣe bá mo pa á ní àṣẹ ogun tó ti rò pé kò lè ṣẹ ogun yẹn máa ṣẹ Ọlọ́run tó mọ iye àwọn ìràwọ̀ ojú ẹ̀dá Ọlọ́run tó mọ iye èrùpẹ̀ lẹ̀ tó mọ iye irun orí Ọlọ́run tó fi itọ́ sí ahọ́n mo pa á ní àṣẹ ọ̀run lórúkọ Jésù ó gba ogun rẹ jà ọ̀run dẹ̀ fún wọn nísinmi Jésù Olúwa wa. now ìfín ni wọ́n fẹ́ ṣe gbogbo ayé tá à ń béèrè pé ibo fẹ́ ṣe wọ́pù e mọ̀mọ́ sí òun rèé o àbí bò láṣẹ kọ́rùlé tó standard báyìí táwa ní ṣe wọ́pù e fún màmá mọ̀mọ́ wa kọ́ ní ìmọ̀ gbàgbé torí wọ́n ó rìn ní tí mo fẹ́ sọ fún ọ nu mọ̀mọ́ máa rìn ó yá bọ́ o ẹ má bá mi kà ó yá géètì géètì ṣọ́ọ̀bù náà wà ń bẹ wò ó tí tó ọmọ yẹn ti try ah. owó ah. owó láyé tá a wà yìí ah. thursday ẹ̀yin tẹ́ fẹ́ wá yẹ mọ̀mọ́ sí thursday ni o thursday ni o àfẹ́ ṣe ń friday torí ọjọ́ kejì friday ni ìdìbò so thursday ni ẹjá ṣe ń tá a ṣe látago mẹ́wàá kóńgálùkù mọ́ lọ́ọ́ láago mẹ́rin àbágo márùn-ún ìwọ àwọn wọn lẹ́yìn kan fẹ́ dé ẹ fẹ́ sùn tẹ́ ò tẹ́ ẹ wà dáadáa ilé ilé lọ́jọ́ thursday ilé gbogbo wa ni ní thursday èmi kò sùn ṣùgbọ́n láti thursday lọ ó sì dílé mọ̀mọ́ ṣe ń pẹ́ everybody máa dé ẹlòmíì family káàkiri so gbogbo ajọ́ ń bá màmá yọ̀ á bless ilé wọn thursday so ẹ̀yin tí ẹ fẹ́ wá bá wọn yọ̀ thursday ni o thursday ọ̀sẹ̀ tá a mú ìní o la máa ṣí o àbí ká ṣí ni màmá ṣe ti ń pa àwọn èèyàn yín. rẹpẹtẹ. ẹ ẹ sọ mi ká lẹbi mọ rẹpẹtẹ. rẹpẹtẹ kódà mo pèdè ibi pé àwọn èèyàn wa tí wọ́n wà ní Ondo state gbogbo wọn ni wọ́n múra àti wá. màmá ọjọ́ wo lẹ ń dá fún wọn ẹ tí ìdọ́jọ́ kan fún mi. ọjọ́ wo lẹ ń dá. thursday ni. thursday la thursday la máa ṣe. ìdí tá a fi ní ṣe friday ni pé ọjọ́ kejì friday ni ìdìbò ó yá bọ́ọ̀wù ẹ dákun ẹ máa ń wò ó yá bá ń wo kọ́mẹ́ǹtì ẹ dákun ta ló ń wo kọ́mẹ́ǹtì ẹ máa wo kọ́mẹ́ǹtì ẹ máa wo ẹ máa wo bọ́ọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ one point four million ẹjọ́ jágbẹ́ bọ́ọ̀ àti gbogbo ẹ ti rẹ́dì lẹ́yìn bọ́ọ̀ bọ́ọ̀ nìkan ló kù ẹjọ́ bọ́ọ̀ nìkan ló kù ẹgbẹ́ alájẹ kọ́sùrùm ẹ ṣe o interse last week last week friday one million ah ẹ ṣe o ẹgbẹ́ alájẹ ẹ̀ ní mọ̀ bànújẹ́ àmín jésù ẹgbẹ́ alájẹ ẹ̀ ní mọ̀ òṣì àmín ẹgbẹ́ alájẹ so eh, ẹgbẹ́ alájẹ courtroom show ìbànújẹ́ ò ní dé bá yín ọ̀run dìde fẹ́yìn náà ìrànwọ́ dìde fún yín ó ti wà pin ó ti wà pin àti pin ẹ̀ the account number is zero one ah, ẹnìkan lè gbẹ́ bọ́wọ́ ìfún wa ẹnìkan lè gbẹ́ ẹnìkan lè gbẹ́ bọ́wọ́ yẹn then lẹ́yìn bọ́wọ́ yẹn n tí wọ́n mọ lónú lé lókù ṣe rí ṣọ́ọ̀bù wẹ́rẹ́wẹ́rẹ́ ni ṣe rí mọ́tò <laughs> wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ̀jẹ̀ á ṣe ká ẹ̀yìn yẹn ti try ẹ ti try mo ah irọ́ ẹ ti try ẹ ti try ẹ ti try pẹ̀lú bọ́ọ̀ yìí tá a fẹ́ gbẹ́ yìí a ti ń súnmọ́ ten million pẹ̀lú bọ́ọ̀ tá a fẹ́ gbẹ́ yìí a ti súnmọ́ ten million torí pẹ̀lú fẹ́ǹsì náà torí àṣì fẹ́ǹsì mọ́ tẹ́lẹ̀ kí mo jẹ́ sọ fẹ́ǹsì seven twenty five bọ́ọ̀ one point four ó ti ń kọjá ten million fẹ́ǹsì àti ilẹ̀ lẹ̀ ni o fẹ́ǹsì àti wíwọ́ lẹ̀ lẹ̀ torí fẹ́ǹsì àti wíwọ́ lẹ̀ seven twenty five pẹ̀lú material eh, eh, sìmẹ́ǹtì gbogbo ẹ̀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 olúwa ṣeun o olúwa ṣeun o agbe ọ̀gá bàbá olúwa ẹ ṣé agbe ọ̀gá bàbá olúwa ẹ ṣé. má ti kú òbí báyìí a tún gba rédíò lọ five thousand ten thousand ó yá twenty thousand ó yá thirty thousand ẹ rí owó bọ́ owó pè nísìn monday àgbẹ̀bọ̀ o ó tán ṣẹ̀wá rí àwa ní sùúrù lórí ṣọ́ọ̀bù àti mọ́tò two thousand. Ah, ten kan twenty kan thirty talẹ̀ mọ̀ porúkọ wọn fún mi o ten twenty àti two ó thirty two ẹ ní jábọ́ ẹ ní jábọ́ ẹ rí ògo lò ń pray fún yín ni o àdúrà yín máa gbà ìbéèrè yín máa ṣẹ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa ó yá ó yá bọ́ọ̀ lẹ́jà gbẹ omi ni omi tá a bá gbẹ́ kànga náà ó ní òfin máa súnmọ́ ṣùgbọ́n bọ́ọ̀ last bọ́ọ̀ máa ń last ṣẹ́rí kí ni àná. <laughs> bọ́wọ̀ máa ń last bọ́wọ̀ máa ń last gan ẹ ṣe ó máa ń la ẹjẹ́ ṣe bọ́wọ̀ àwọn èèyàn tún máa pọn mi níta mọ̀mọ́ àwọn èèyàn máa pọn níta mọ̀mọ́ God bless you ẹ ṣe ẹ̀ ní jábọ́ ẹ máa bá mi ka ẹnìkan ti kọ́mẹ́ǹtì ten million bẹ́ẹ̀ yẹn ah. Ah. ẹ máa wò dáadáa jàre God bless you ẹ ní jábọ́ God bless you ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o God bless you ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o ẹ o god bless you ẹ o god bless you ẹ ṣé o ẹ o god bless you ẹ má bá mi wò ó ẹ má bá mi wò ó ẹ má bá mi wò ẹ má share kẹ́ má like and love ẹ má like and love kẹ́ má share. Ah, ẹlẹ́dàá yí wọn àtọ̀run. God bless you ẹja parí ìgbẹ́ntẹ̀ ní ká kọ́ ṣọ́ọ̀bù papọ̀ ẹja parí ná ẹjí mọ̀mọ́ kó wọlé ṣọ́ọ̀bù a ti parí ilé tán ṣọ́ọ̀bù nǹkan kékeré ṣọ́ọ̀bù yàrá kan ṣọ́ọ̀bù yàrá kan ọ̀hún ṣọ́ọ̀bù àti mo sọ fún wa pé gbogbo ohun tá a fi máa gbé bọ̀ láti ṣípọ̀ o gbogbo àti machine bọ̀ wò àti wáyà àti irin irin tó fi ń gbé bọ̀ òdìdé ó jẹ́ thirty seven thousand ẹ ṣé God bless you God bless you ma ẹ ṣé o. God bless you lọ́wọ́ Ṣẹ́gun Adékúnlé ẹ̀rà ànúgbà God bless you ẹnìkan ní ṣé one point four million kò jù fún bọ́ọ̀wù irọ́ o gbogbo tí bọ́ọ̀wù yẹn máa gbà ojú bí abi eight ninety lọ but machine èmi nírin eh, eh, wáyà wáyà iná so eh, gbogbo pipe pipe tán máa lè láti ìsàlẹ̀ gbogbo ẹ̀ náà ti run everything pọ̀ pátápátá so one point four million so gbogbo estimation ẹ̀ wà níbí báyìí God bless you God bless you we love you ẹ ṣé o olùwàtòsìn fọlárin twenty. twenty thousand olùwàtòsìn fọlárin ẹ ní jábọ̀ ẹ ní ṣubú ọbẹ ò ní gbẹ̀yìn o god bless you. wálé ṣògo twenty. o twenty o jẹ lo ẹ má bá mi ṣí o jẹ seventy seven thousand god bless you god bless you god bless you god bless you god bless you god bless you ẹ ṣé o ẹ ní jábọ̀ ẹ fẹ́ ń bá lè bèrè pẹ́sàn lẹ́ẹ̀ ẹjọ́ kálùmọ̀ ìbèrè pẹ̀sùn béèrè god bless you ẹ ṣé ẹ ní jábọ́ thank you so much iná ò ní tán wọ̀nyí o ó jẹ́ lò ó seventy seven òun náà lọ ní owó bọ́ọ̀ máa pé bọ́ọ̀ nìkan ló kù ó bọ́ọ̀ nìkan bọ́ wọ́n ti já péǹtì ẹ̀ wá lọ gbé hàn wọ́n táìsì rè péǹtì rè ẹ́ jẹnẹrétọ̀ kẹmi abiodun fifty. Otomani generator. Kẹ́mi Abíọ́dún fifty. Kẹ́mi Abíọ́dún fifty thousand. Ó yá. Kẹ́mi Abíọ́dún ẹ̀ ní jábọ́. Àmín Jésù. Kẹ́mi Abíọ́dún ẹ̀ ní rí dààmú àmì ah, um, jésù. one twenty seven one twenty seven ó yá. abioluwa ṣeun five thousand. abioluwa ṣeun five thousand ó délò one thirty two abioluwa ṣeun ẹ̀ ní rí when ah, ẹ̀ rí àánú gbà. mariam balogun two thousand. mariam balogun two thousand one thirty four thousand ẹ ṣé god bless you ẹ ra àánú gbà. adémọ́lá là wà. mo pé lọ́lá. mo pé lọ́lá là fifty thousand ó jẹ́ ló mọ́kọ́lá làwà ó jẹ́ ló one eighty four mọ́kọ́lá làwà ẹ̀ ní rí bàjẹ́ ẹ̀ rà ànúgbà ẹ̀ ní ṣubú ẹ̀ rẹ̀ sọ̀rọ̀ jésù ó jẹ́ ló one eighty four. Ọládayọ̀ Oyèwọlé twenty. Ọládayọ̀ Ọládayọ̀ kí ni? Oyèwọlé. Ọládayọ̀ Oyèwọlé twenty. Ọlámídé Oyinlọlá five thousand. two oh four. 209. ọ̀yà onílá ẹ̀ ní rídà mú. kílẹ̀ kílẹ̀ tó ó yẹ mọ́ ká ó yà tatúni tatúni tatúni. ẹnìkan ti pè tẹ́ ẹ̀ pé lẹ́yìn twenty. Yẹmí Ọláníyì twenty. ó wá jẹ́ lò ó wọn tán ní two twenty four. Adérẹ̀mí Àjàyí ọ̀tọ̀ ní Adérẹ̀mí Àjàyí two thousand. i Àjàyí two thousand ẹ̀hẹ́ èló pélé kan. two nine two two two oh nine. two oh nine ó twenty thousand gbogbo ẹ̀yin tẹ̀ ń dáwọ́ yẹn ẹ ní rí ìbànújẹ́ ẹ ní rí dààmú ẹ ra àánú gbà àdúrà mi ti mọ yín àdúrà foundation ojúmọ́ là ń pray fún yín àdúrà yín ti mọ yín ó yá ìlú ló jẹ́ two oh nine wọ́n two oh nine lọ wọ́n ti ju two oh nine lọ ó yá ẹ ní rí dààmú ẹ ṣé o wọ́n ló jẹ́ two oh nine adẹ̀ńlọ one point four ó kó one point two generator generator generator òótọ́ ni o generator generator generator generator. Eh, wọ́n lẹ́ni ló ń fẹ́ gbé electronics wọ́n lẹ́ni kan fẹ́ gbé jẹ́ wọ́n ti sọ wọ́n ní láti inú ìyálájẹ́ courtroom wọ́n lẹ́ni kan ló máa gbé generator láti inú ẹgbẹ́ ìyálájẹ́ courtroom ẹ̀ ní rí ìbànújẹ́ ẹ̀ rí ànúgbà. olúwa olúwa ṣèyí adéníyàn ten thousand olùwàṣeyí adéníyàn ten thousand ẹ̀rà ànúgbà ó jẹ́ two nineteen kudirat rafiu two thousand. Kudrat Rafi two thousand. two twenty one. Suru Kola five thousand. two twenty six Era Anugba. Raya Suri ten thousand. two thirty six. two thirty six Era Anugba. Era Anugba. Ǹjẹ́ mọ̀ ẹ̀ máa korúkọ yẹn? Ẹ̀wẹ̀ mo mọ̀ pé Era Anugba. Olúwakẹ́mi Arógundádé two thousand. two thirty eight. Era Anugba. Ó yá ẹ tún tẹjú mọ́ ẹ tẹjú mọ́ ẹ tẹjú mọ́ Era Anugba mọ̀mọ́ sẹ́nu yín dùn. Ah, inú mi dùn o. bàbá wọ́n ti ń ru blọ́ọ̀kù yòókù wàbí. Eh, blọ́ọ̀kù fẹ́ǹsì yòókù. bestie ten thousand. Eh? Martins bestie ten thousand. Martins bestie lo. Tolúwa làṣẹ Ṣódẹ́yìndé one thousand. two forty nine. two forty nine thousand. ó yá ẹ̀yin yẹn súnmọ́ wọn kẹ́ ẹ máa pẹ́ sílẹ̀ ọ̀rọ̀ yẹn máa jáde ń bẹ̀ ó wọn ẹ má wù kọ́ pé kínní o ẹ lọ wúkọ yín sẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú ó yá èlò ló jẹ́ ẹ̀ní rí dààmú ẹ̀ní rí bànújẹ́ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ó yá bo oyè nẹyẹ oyè nẹyẹ níyì ṣeun five thousand. oyè nẹyẹ níyì ṣeun ẹ sí two fifty four gbé blọọkù látọ̀ kan. blọọkù mò ń bọ̀ christian sọ twenty two seventy four god bless you. Amen blọọkù fẹ́ǹsì yòókù náà ti fẹ́ jà yìí o blọọkù yòókù wo gbé tọ̀kan yẹn ti yòókù eléyìí ni wọ́n ti ń jà táìsì náà kó wọlé yìí blọọkù yòókù gbé wá gbé wá. two seventy four. two ẹ tọ́ ọ̀nà yẹn lọ ìdí ilẹ̀ tí mo jẹ́ àwọn ẹgbẹ́ lọ. ṣé àwa la ní gbogbo búlọ́ọ̀kù yìí ẹ ṣé o. àwọn búlọ́ọ̀kù táwa ń lò rè o ó strong ìbàjẹ́ bo strong pa o ti rí báyìí ọ̀dọ̀ wa náà ń jà bò ó yá yá ó yá. ayọ̀ ògùdé is twenty five thousand ó jẹ́ three hundred ó jẹ́ three hundred. three hundred kílẹ̀ tó pè é. sọlá báyìí jẹ. two thousand. ó jẹ́ three oh two. three oh two. three oh two ó yà. hello. ìbídùn ìbídùn adéjọkẹ́ two thousand. two thousand. ó yẹ three oh four hmm. gbogbo àwọn tó máa ń to àwọn tó ní nǹkan ṣe ló máa ń tòjọ́ àwọn tó ní nǹkan ṣe oníṣòwò àwọn kan ṣe ń do owó sí. three o oh four. mo ti wà lébè kínní. Ah. three o oh four. mi mọ̀ mo ti dẹ́gbẹ̀ẹ́ mi padà. three o oh four yẹ. ọ̀dọ̀ rẹ̀ rúbúlá ń reke i have sent five k. five k three oh nine. Hmm. ẹ má wọrí three oh nine. oya three oh nine. ọ̀nàrẹ́bù larry k ọ̀nàrẹ́bù larry k. oya ó ti kọjá sísàlẹ̀. three oh kí ló dé. Oh nine. three oh nine. solar is better. <laughs> congratulations to mama ọmọ rẹ wọ́n ní kẹ́ má pè wọ́n lọ́mọ aráyé le. ẹ má pè wọ́n lọ́mọ aráyé le ọmọ o. adé tutu lawal ten thousand. ó jẹ́ lo two ninety times. one thousand ní one thousand ní one thousand ní ẹjọ one thousand ní ẹjọ one thousand three ten ó jẹ́ three ten. ẹjọ. three ten. Abọ́sẹ̀dé Victoria ten thousand. Bọ́ọ̀ la fẹ́ bẹ̀ wá sí Abọ́sẹ̀dé Victoria ten thousand. Ó yẹ three twenty. Amirat Jamal twenty. three forty. Doyin Abiola hundred dollar. hundred dollar that is seventy seventy-four thousand five hundred hundred dollar that's seventy-four thousand five hundred ẹ ṣí seventy-four thousand five hundred. ọdún ayọ̀ ọlábọ̀dé ten thousand. kí lẹ ṣí tẹ́lẹ̀. three forty. three. ọdún ayọ̀ ọdún ayọ̀ three thousand. four ten. ń lọ sókè ní wájú. four twenty now. four twenty. ẹ mọ n tẹ́yìn sí o eh, jẹ́ lọ mọ n tẹ́yìn sí. kazeem no cash twenty-five thousand. four thirty-five. ó yá yá ó ti ń rìn àgbẹ̀bọ̀wò Monday ó ti tábà ń fọ ó yà àgbẹ̀bọ̀wò Monday ẹ tún ká àwọn yòókù kọ́mẹ́ǹtì ti sáré lọ. àwọn padà bọ̀. ẹ ní rí dààmú o. ọdún ayọ̀ olúfẹ́mi ten thousand. ten thousand. ọdún ayọ̀ olúfẹ́mi ten thousand. four forty five. tá a bá ti sílé tán. joyce kẹ́mi thirty thousand. Ah, four seventy five ẹ ṣé o ẹ wo gbogbo yín mò ń pray fún máa pray fún yín mọ̀ wọ́rí máa porúkọ yín pray fún yín ilẹ̀kùn àánú òsì fún yín lórúkọ àmín Jésù ó jẹ́ four seventy five tá a bá sí létàn la máa kọ́ ṣọ́ọ̀bù tá a dẹ̀ wá ayọ́kẹ́lẹ́ kan rà ayọ́kẹ́lẹ́ tí wọ́n fi máa gbé mọ̀mọ́ káàkiri for now a sì máa lo eh, church bus. Eh? Ògúndélé Samuel twenty k. Ògúndélé Samuel twenty k four ninety five. Doyin Abíọ́lá. Ìdáyàtà Adélẹ́yẹ five k five hundred five hundred half a million half a million ó ń nine hundred thousand ẹ̀hún yà ó ń lọ nìyẹn àwọn sọ̀rọ̀ ẹnìkan bì. ọláyínká bọ́sẹ̀ five k. five oh five. tí ó ti gbéra ju tèmi lọ. five oh five. ok. esther ariola oyetoro ten thousand. mi láwọn tẹ sọ yẹn. five thirteen. mi rí gbogbo ìtẹ̀sán yẹn. ó yá ó yá ẹ mọ̀ rí èmi náà ń sẹ̀yìn padà sẹ́yìn láti rí ni ẹni tó sẹ́ndì hundred kìíní nǹkan hundred dollar lájẹ kan gbogbo yẹn ti lọ ajẹ́pẹ́ tí mo ti pè lẹ́ pè padà nìyẹn. someone say we drop one million ah ẹgbọ́n sẹ́ rí kò sí o kò sí o ẹnìkan ló kọ́ fẹ́ wà á lẹ́yìn èèyàn kan bẹ́ẹ̀ o wà á láyé pọ̀ ẹ ra àánú gbà wẹ́ ó possible. Olúwaṣọlá Daniel two thousand. five sixteen oya God bless you ẹ ra àánú gbà yes five sixteen ẹ ra àánú gbà mọ́ ẹ máa dúpẹ́ kàn máa dúpẹ́ ẹ kàn máa dúpẹ́ dúpẹ́ ọlọ́run ló dé kì í ṣèyàn five sixteen àbá ti ń ṣí báyìí àwa bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù àwa bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù àwa já ọjà sínú ẹ̀ fún màmá ẹ ṣeun o ẹ ṣeun o olúwa wà pẹ̀lú yín o àánú ọlọ́run ó yá ó yá one cent dollar látìgbà wo la ti sọ yẹn lómi kan. ó yá. francisca olúwaṣeun twenty. twenty five thirty six five thirty six ẹ ṣe. wálé abọ́dúnrìn two thousand. five thirty eight. ó yá. ọláyínká bọ́sẹ̀ fadípẹ̀ thirty thousand five sixty eight. Oh, five sixty eight. ó bó o mọ̀ máa pé sìn bó o mọ̀ máa pé sìn ah five sixty eight bó o mọ̀ máa pé sìn ẹ bá a gbé blọọkù fẹ́ǹsì wa ẹ máa jà. wọ́n fẹ́ káwọn mọ́tò ilé ìjáde náà. ó kàn fẹ́ káwọn mọ́tò ìjáde náà ó yá yá ó yé mi ó yé mi ó yé ẹ kú o ó yá ẹ pé ẹ pé ẹnìkan ló ń sẹ́ndì fifteen million àbí. yínká giver two thousand. two thousand. five sixty five seventy. five seventy fine five seventy. owó báwo ti fẹ́ pé o owó báwo ti fẹ́ pé o. raya suzy ten thousand. ẹ five eighty àbí five eighty. Ah, ẹ̀ẹ́ eh, ẹ̀ẹ́ eh, eh, bó àǹtí ronke bò lẹ́sìn wá dúpẹ́ báyìí mo lẹ́tẹ̀ ṣe dúkọ́ tó rí mi ò lè dádú tán mi ò lè dádú tán orí ti bá ní kí n máa dun látò ní títí dọ̀là ṣé mi ní ṣìwí gan pàpà. ẹ gbìyànjú díẹ̀ náà káwọn yẹn ṣebí kan eléyìí yà mí lẹ́nu o. ẹ wo ó ti fẹ́ máa jọ míràkù lójú mi gan pàpà. míràkù ni ó ti fẹ́ máa jọ míràkù lójú mi gan pàpà. ó yẹ ẹ máa pè fún wa. ẹ ṣé mo dúpẹ́ ìná òní tọ́wọ́ gbogbo yín o àtà gbogbo àwọn tó tọwọ́ bàpò tó mówó yìí jáde ibi tẹ́ ẹ ti mú jáde ò ní gbẹ ẹ ní wówó tì nígbà kọ̀ọ̀kan owó ò ní dọ̀tá yín ẹ wà ní ẹ tó ti ń ríná lánàá. ọ̀rọ̀ tó wà lẹ́yìn gbẹnu tán mi rò pé mo lè sọ sí o bóyá ó ṣe mi ṣẹ́kẹ̀jẹ́ á dúró náà. Gani Ọlá hundred million bọ̀ irọ́ ni. hundred million ti wá jẹ́. ẹ má máa mú sí wa lára. hundred million ọmọ lè tó tọ àdúrà lè gbé wa àdúrà lè gbé wa o. ẹ jẹ́ n wo ẹ jẹ́ n wo kọ́mẹ̀ntì hundred million ṣé wọ́n rí ń bẹ́ ohun tí mo ti rí mo ti rí Gani Ọlá hundred million dádì wa sọ́ọ̀sì ìdákẹ́ mọ́ mú àṣírí Ganiwola àwọn èèyàn máa ti like láìkẹ́ ṣé ti rí hundred million hundred million hundred million hundred million. lórúkọ Jésù ọ̀run á gbà fún yín bẹ́ẹ̀ ṣe rò ó lórúkọ Jésù ọ̀run ó gbà fún yín kò ní ní yín lára láti ṣe ọ̀run á gbé yín lọ wíìkì wíìkì five thousand five thousand five thousand. omi ìfọ gbogbo gbogbo wa wọn fẹẹ dá lọ́lọ́run. Ah. foundation ti a. Ah. security go. adiola olanike two thousand. máa lórí radio. gbogbo arúgbó nàìjíríà ẹ máa kó wọn bọ̀ pẹ̀lú hundred million. ó yá ẹ máa fún hundred hundred thousand. ó yá ẹ lọ fi. akínbíyì tó yin ten thousand. five ninety seven. kílẹ̀ pé. five ninety seven. tọ́másán hundred million mò ń bọ̀ tọ́másán hundred million. ilẹ̀ ẹ̀ka éka mẹ́fà àwọn àkọ́lé arúgbó àwọn ilé arúgbó àwọn akọ́ yóò wá ga àwọn akọ́ bíbà àwọn alọ́ rí rí gbogbo arúgbó nàìjíríà yá <laughs> gbogbo arúgbó nàìjíríà ẹ máa kó ọmọ ilé tiwa ẹ máa gbélé ọ̀fẹ́ oúnjẹ ọ̀fẹ́ omi ọ̀fẹ́ ẹ kí tún ni aṣọ ọ̀fẹ́ bàtà ọ̀fẹ́ ó yá àwọn ọmọ wọn skú ọ̀fẹ́ èmi láyé Táíwò Yebisi five thousand ẹ̀dá kan sáà ń kówó lọ́rùn ni five thousand again another five kò sí tó mú wáyé kò sí tó mú lọ́rùn ẹjẹ́ á lọ orí yóò ní gbàbọ̀dé jàre jẹ́ ń súre fáwọn èèyàn mi ẹ̀ ní jábọ̀ o. mo ti mọ̀ iṣẹ́ London million. ọmọ nìkẹ́ two thousand ẹ máa ń síjọ gbogbo yín ẹ̀ ní bàjẹ́. àmì Jésù. ó ti yàn ó ti yàn pa máa gbẹ́bọ̀ òní. ó ti mọ̀ pọ́nmọ́ gbọ́bọ̀ wò wo. Monday. Monday. ọ̀la ní chọ́ọ̀chì wa. ẹ̀yin wo lẹ̀ ń bọ̀ ní chọ́ọ̀chì láti wo road Ìbàdàn ẹ dé wo road Ìbàdàn ẹ̀yin wo lẹ̀ ń bọ̀ ní chọ́ọ̀chì láàárọ̀ la tẹ wo road nìbàdàn ẹ wọ mọ́tò tó ń lọ sí Ẹgbẹ́dá Olúwo tẹ mi lẹ́ẹ̀kan sí i wà wá gbogbo ọ̀nà rẹ dé Ìbàdàn Ìwó road Ìwó road Ìbàdàn tó bá dé wo road wọ mọ́tò tó ń lọ sí Ẹgbẹ́dá ẹgbẹ́dá olúwo ẹgbẹ́dá olúwo ẹgbẹ́dá olúwo sọ̀kalẹ̀ ní olúwo bọ́ọ̀lẹ̀ lolúwo olúwo fọ́nà méjèèjì tó bá fọ́nà méjèèjì wàá ráwọn ọlọ́kadà wàá ráwọn ọlọ́kadà sọ fáwọn ọlọ́kadà pé ó lọ sí àgbàlá Gabriel tọ́mádólúwo tọ́ máa fònà wọ́n bá fẹ́ bọ̀kadà gbóná máa láwọn ń lọ àgbàlá Gabriel àbí wà àbí kó bá church bus ní títì tó bá rẹ̀ di church bus wà bọ̀kadà àgbàlá Gabriel bá a ti máa ń ṣe ní Sunday Sunday free food wà ní church wa lọ́la free food amala ògo ni fọlọ́n lókè ọ̀run pẹ̀lú tí nàìjíríà ń sọ yìí ah ó yẹ kéèyàn jẹun àbí kéèyàn tó má jẹun kún tí nàìjíríà ń sọ lọ́wọ́ nàìjíríà gba òmìnira lórúkọ jésù so free food wà ní church wa lọ́la bá ti máa ń ṣe every sunday a dẹ̀ ń wò pé lẹ́yìn free food yẹn a tún fẹ́ pín rice tútù abọ́kọ̀ọ̀kan abọ́kọ̀ọ̀kan fún àwọn èèyàn à ń wò bẹ́ẹ̀ kọ́ lọ ràn wá lọ́wọ́ ó wù mí bẹ́ẹ̀ ká pín rice abọ́kọ̀ọ̀kan fún àwọn èèyàn kí wọ́n tún lọ ṣèlé ẹ wò ó nǹkan drive fáwọn èèyàn o nǹkan ò ní drive fún wa o àwọn èèyàn ń jìyà báyìí o pẹ̀lú kò sí káàsì kò sí ebi mo ṣe dúró mi ní káàsì wà náírà lọ́wọ́ káàsì pé káàsì káàsì pé eh, owó kí ni pé káàsì náà owó téèyàn mú dání káàsì eh, transfer lásán ṣe kùlà so ebi ò ní pa wá à ń retí àwọn èèyàn ní church wa lọ́la church wa gbala Gabriel Apostolic Church òkè ìròyìn ayọ̀ màmá ti dé Thursday la máa ṣílẹ̀ yìí ẹ tún máa retí wa live ní monday ẹ rí wa live ní church lọ́la ẹ ti mọ retí wa live ní monday lórí ilé yìí tó nọ́mbà àgbẹ̀bọ̀ òbí ní monday ní agbára ọlọ́run ẹ rà ànúgbà thursday la máa ṣí bí a máa dáná á sì àmàlà àbí wo ni kí ni ká sè á ṣe túwó gbẹ̀gìrì á ṣe àdàlú á ṣe ẹ̀wà gẹ̀yìn á ṣe sọkúdalẹ̀ á ṣe gbọ́ àtẹ̀wà ẹ̀ á gàrí àti kúlí gbogbo ẹ̀ lẹ́ẹ̀jẹ̀ ẹ̀yin ará amẹ́ríkà á gbé wá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 We appreciate you. I love my followers. They are the best. I love my supporters. They are the best. God bless you and keep supporting you. We will uphold you. Àní kú lójijì. Amen. Àpọ̀lọ̀ Ọlọ́run yóò dáàbò wá. Amen. Jésù Olúwa wa. Adúpẹ́ lọ́wọ́